نهاره وقيام ليله وأتاها للقلوب فرصة السير إلى الله في العشر الأواخر في رمضان بالاعتكاف في المساجد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن صلاح القلب واستقامته على طريق سيره إلى الله تعالى متوقفا على إقباله بالكلية على الله تعالى لأن فضول الطعام والشراب وفضول مخالطة الأنام وفضول الكلام وفضول النوم مما يزيد القلب شحثا ويشتته في كل وقت ويقطعه عن سيره إلى الله سبحانه وتعالى فمن رحمة الله تعالى على عباده المؤمنين شرع لهم من الصوم ما يذهب فضول الطعام والشراب وشرع لهم بالاعتقاد الذي مقصوده هو عكوف القلب على الله تعالى وجمعيته عليه والخلوة والانقطاع والانشغال به وحده سبحانه وتعالى عباد الله اعلموا أن الاعتكاف سنة وفي العشر الأواخر سنة مؤكدة ذلك بأن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان طلبا لليلة القدر لما قوى ظنه أنها في تلك العشر المباركة واستمر يعتكفهن كل سنة حتى توفاه الله سبحانه وتعالى وكذلك اعتكف أزواج النبي صلى الله عليه وسلم من بعده وفائدة الاعتكاف عباد الله وقطع المعتكف علاقته عن الدنيا وما فيها والخلوة بربي والتلذذ بمناجاته وجمعية نفسه وخواطره وأفكاره عليه وعلى عبادته ولقد قال الله في كتابه العزيز في مشروعية الاعتكاف ولا تباشروهن وأنتم عاكفون في المساجد عباد الله يجوز الاعتكاف في كل مسجد جامع لقول أمنا عائشة رضي الله عنها ولا اعتكاف إلا في مسجد جامع رواه أبو داود وإن كان الاعتكاف في المساجد الثلاث عباد الله أفضل من الاعتكاف في غيرها وهذا هو مذهب جمهور العلماء والله أعلم عباد الله إن الاعتكاف يبدأ صبيحة يوم الحادي والعشرين من رمضان لما روته أمنا عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن يعتكف صلى الفجر ثم دخل معتكفا متفق عليه ومن السنة عباد الله ضرب المعتكف الخيمة في المسجد للاعتكاف بشرط ألا يحصل به ضيق على المصلين بما أخرج الشيخان عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان إذا أراد أن يعتكف عمر بالضرب خبائه فضرب عباد الله يفسد اعتكاف أحدكم بالخروج من المسجد بلا حاجة أو ملامسة المرأة بقصد شهوة أو بالجماع أو بالحيض والنفاس في حق النساء وعن عائشة رضي الله عنها قالت السنة على المعتكف ألا يعود مريضا ولا يشهد جنازة ولا يمس امرأة ولا يباشرها ولا يخرج لحاجة إلا لما لا بد له منه رواه أبو داود عباد الله ليعلم المعتكف أن الاعتكاف لا يمنع من إصلاح المظهر من ترجيل شعر وتنظيف البدن والثياب لحديث عائشة رضي الله عنها قالت إن كان رسول الله صلى الله عليه وسلم لا يدخل علي رأسه وهو في المسجد فأرجله وكان لا يدخل البيت إلا لحاجة إذا كان معتكفا متفق عليه adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run a tún fi ọpẹ́ fún ọlọ́run ọba ọba alágbára ọba ológo jùlọ ọba tí ó ro dáadáa ro àwa mùmìnì pàápàá jùlọ nínú oṣù Ramadan nínú dáadáa èyí tó tóbi tọ́lọ́run gbà lérò tó sì tó rorò wá o náà ni pé ó ṣe gbígbà àwẹ̀ lọ́sàn-án Ramadan ó ṣe lófin fún wa ó sì ṣe jíjí lóru rẹ̀ ó ṣe ló fi fún wa bákan náà ó sì jẹ́ kí gbogbo ẹ̀mí kúrọ̀ láti máa sẹ́rí lọ sọ́dọ̀ ọlọ́run ọba nínú oṣù Ramadan ó sì fi ìfẹ́ mọ́sáàsì sí wa lọ́kàn nínú oṣù Ramadan ju tàtẹ̀yìnwá lọ ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tó ro dáadáa rò wá tó sì fẹ́ dáadáa fún wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run a mọ pàtàkì oore tó ṣe fún wa a mọ rírì àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó má káwọ́ àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa mo jẹ́rìí níjẹ́rìí tòdodo pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí àfi ọlọ́run nìkan mo sì jẹ́rìí pé anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rúsàn ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìyẹn ẹ̀rúsàn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba tó ga jùlọ ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ẹ n tí máa ń tún ẹ̀mí ṣe tí sì máa ń jẹ́ kí ẹ̀mí kó dúró tọ́ òun náà ní ká sẹ́rí ẹ̀mí lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó dá ẹ̀mí sísẹ́rí ẹ̀mí sọ́dọ̀ ọlọ́run láàbọ̀ kò lè tún ẹ̀mí ṣe bí kì í ṣe bí ká sẹ́rí ẹ̀mí wa ní ti pátápátá sọ́dọ̀ ọlọ́run ọba ọba tó dá wa eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àǹfààní láńlá tí mùsùlùmí máa ń rí nínú oṣù Ramadan kó wa wa náà sẹ̀rí èmi wa ní ti pátápátá sọ́dọ̀ ọlọ́run nínú oṣù Ramadan tó o bá ti rántí eléyìí gbogbo ìgbà tó o bá ti ń fura pé bí ń pa ọ́ tó o sì róúnjẹ tó o lè jẹ oúnjẹ ó rántí ọlọ́run ó rántí wípé ìdí kan ni òjò ń jẹun tó o bá ti wá rántí ìdí ọ̀hún ó dà padà lọ sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala nínú oṣù Ramadan ẹ̀mí sẹ́rí sọ́dọ̀ ọlọ́run ọba púpọ̀ ẹ̀mí ń fì sọ́dọ̀ ọlọ́run ọba ní ti pátápátá eléyìí jẹ́ ọ̀kan nínú nǹkan tí mo ń tún ẹ̀mí ṣe tí sì máa ń ṣàtúnṣe rẹ̀ níwájú ọlọ́run ọba dídá ẹ̀yin ọ̀rúsàn ọlọ́run nínú tí fi ara ru àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ àbí ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ orun gbogbo àwọn nǹkan tá a máa kó bá ẹ̀mí púpọ̀ ẹlòmíín bẹ látara oúnjẹ àjẹjù Yorùbá sọ wípé ìṣe ìpààyàn ayò òní tọmọnìyàn bá ti yó tán yóò máa ṣeré bẹ́kùnbẹ́kùn ẹni tẹ́bi ń pa kò ní ṣeré pa kò ní ṣèjọba yóò dúró láàyè rẹ̀ àwọn orílẹ̀-èdè kan bẹ tọ́mọ ọba tí ju bí ọmọ ọdún mẹ́wàá lọ ọkọ̀ ńlá òun ó gbé fún tó bá di bí ọwọ́ ìrọ̀lẹ́ àwọn títì tí máa ń wà lẹ́yìn odi ìlú tí máa ń dáhùn wọ́n wà máa sa eré burúkú mẹ́ àwọn ọmọ yẹn ó máa sáré ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń pàdánù ẹ̀mí wọn látara kan yìí tó léyìí tó ń túmọ̀ sí wípé wọ́n yó lójú wọn máa sí bẹ́ẹ̀ sẹ́ni tó ṣe wípé gbogbo dúkìá tó ní tó tà kò tí ìrówó fi ra kẹ̀kẹ́ gan bìlẹ̀ tà sí pé ó ra ọkọ̀ ṣèyàn túmọ̀ sí wípé ayọ̀ a máa mú ẹ̀mí èèyàn jìnnà sí tọ́lọ̀ tọ́mọ ènìyàn bá ti yójú yóò máa rò pé kí ló tún sẹ́kù mọ́ bí kìí ṣe pé kò ń yapa àṣẹ ọlọ́run ọba tó dá téèyàn bá ti mú jù tó bá ti pọ̀ jù kọjá ibi tó yẹ kó mọ lára a tún máa mú èèyàn sọlọ́run bákan náà ìmọ̀ afáráró àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa gbé ẹ̀mí èèyàn sí tọ́lọ̀ eléyìí tá a gbà lérò pẹ̀lú eléyìí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ ọlọ́run àsìkò tí ọwọ́ dilẹ̀ kàkà tí wọ́n fi máa fi rántí ọlọ́run kàkà tí wọ́n fi máa lọ sí mọ́sálásí láti gbọ́rọ̀ ọlọ́run wọ́n wá ìjókòó kan tó ṣe pé àwọn ọ̀mùtí ni wọ́n ń bẹ́ńbẹ́ àbáwọn olùyapa àṣẹ ọlọ́run wọ́n lè láwọn lọ sí club ọ̀hún kan lọ dúró síbi ilé bọ́ọ̀lù àbí kan dúró síbi kan tí wọ́n ti máa ágíù tí wọ́n ti máa ṣe fanfa lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀mí a máa jìnnà sí tọ́lọ́run nírú àwọn olùdókò báyìí. èèyàn onírántí ọlọ́run ọmọnìyàn ó sọ ọlọ́run nínú ọ̀rọ̀ nínú ìṣe ibi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ìjókòó rẹ̀ èèyàn arúsọ ọlọ́run ọ̀pọ̀ ọ̀rọ̀ a máa gbé ẹ̀mí yẹn jìnnà sí tọ́lọ́run tọ́rọ̀ bá ti pọ̀ jù nínú ẹ̀ náà ló ti sọ ntọ́tọ́ nínú ẹ̀ náà ló ti sọ pọ̀lọpọ̀ nǹkan tí ò yẹ kó sọ ṣùgbọ́n tá a bá wo oṣù Ramadan a rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní ààwẹ̀ ó ká wa lápákò lérí ẹ̀ ọ̀rọ̀ pé ó jẹ oúnjẹ àjẹjù ò sí ń bẹ ebi ó pa ọ̀gàn nínú àwẹ̀ gbogbo àwọn ọ̀nà tó sì fẹ́ gbà wọlé látara ayò kò lè ráyè nínú oṣù Ramadan gbogbo ọ̀nà tó sì fẹ́ gbà wọlé láti máa fara ru àwọn olùyapa àṣẹ ọlọ́run ìwọ́gun ò ní fẹ́ jókòó sáwọn àyè kan nínú Ramadan ibi tẹ́mi rẹ̀ ọ́fíìsì ni pé jẹ́ ń lọ mọ́sálásí ibi tẹ́mi rẹ̀ ọ́fíìsì ni pé jẹ́ ń lọ gbọ́rọ̀ ọlọ́run eléyìí nínú àwọn oore ọlọ́run èyí tí ò lákẹgbẹ́ òun lélẹ́yìí jẹ́ nínú oṣù Ramadan pàápàá jùlọ islam ó tún wá gbé àǹfààní ńlá kan nínú oṣù ramadan pàápàá jùlọ tó bá ti jẹ ọjọ́ mẹ́wàá kẹyìn òun náà ní tá ń pè ní al-i'tikaf kéyìn ó kóra dúró nínú ilé ọlọ́run nínú mọ́ṣáláṣí fún ọjọ́ mẹ́wàá èyí tó kẹyìn nínú oṣù ramadan eléyìí ẹ̀yẹ rúṣà ọlọ́run àǹfààní tó ń bẹ ń bẹ òun náà ní láti pa ẹ̀mí ẹni ṣòfò lérí ṣíṣe tọ́lọ́run ẹni tó ń bẹ ní itikaf gbogbo tí ó wà lẹ́mí ẹ̀ gbogbo tí ó wà lọ́kàn rẹ̀ kò ju bí ó ṣe máa sin lọ́nà kò ju bí ó ṣe máa rántí ọlọ́run kò ju bí ó ṣe máa yan náfìlà kò ju bí ó ṣe máa kí wákàtí rẹ̀ níjàmá lásìkò lọ èèyàn rúfin ọlọ́run nígbà ń pè ní itikaf ọ̀kan nínú àwọn àǹfààní ńláńlá eléyìí tó ń bẹ nínú oṣù Ramadan pàápàá jùlọ ní àwọn ọjọ́ mẹ́wàá kan eléyìí tá a ti wà nù rẹ̀ yìí ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ oore inú Ramadan ibẹ̀ ló sọdọ̀ sí tí a bá ní Ramadan ó lálùbáríkà pọ̀ ó lóore pọ̀ ẹ̀yẹ́rú sìn ọlọ́run mẹ́wàá ìkan yìí in tó kó nínú oore tí ń bẹ ní oṣù Ramadan kì í ṣe kékeré o tó bá wá rí bẹ́ẹ̀ àwa tá a ti ń bá àwẹ̀ bọ̀ tá a ti gba ogún àsìkò yìí gan-an yìí sùn yóò fẹ́ máa kó ìrẹ̀wẹ̀sì sí wa lọ́kàn ìwọ́n tó máa lọ kí tàràwì tó lọ kí ásámú ọba rí pé yọmọ rọ lójú òní fẹ́ lè lọ́mọ ìwọ́n tó ń tún lọ gbọ́ tẹ̀síìl tó ń ṣe àwọn sí olóore tó ń yan náfìlà òní fẹ́ lè ṣe nǹkan yẹn mọ́ torí pé oṣù ọmọ sọ fún ọ pé ó tiẹ̀ try ó gbìyànjú láti bí ogún ọjọ́ sẹ́yìn tó ti ń ṣe é bọ̀ tí ẹ̀ fi mẹ́wàá tó kù yìí fi sẹ̀mẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ète ìṣúná o ẹ̀yẹ rúṣin ọlọ́run pàápín orí tí ń bẹ nínú oṣù Ramadan nínú mẹ́wàá tó kẹ́yìn yìí ibẹ̀ lọ́wọ́ o ìdí nìyí tó fi jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí fi jáde láyé ànábì èyí ṣe ìtìkàf mẹ́wàá tó kẹ́yìn nínú oṣù Ramadan ànábì fi máa ń dúró sínú mọ́ṣáláṣí kò ní jáde lọ bí kankan yóò máa rántí ọlọ́run yóò máa ṣe àtikáà yóò máa bẹ lọ́n yóò máa fara rẹ̀ fọlọ́n yóò já ẹ̀mí kúrò ní gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ilé ayé ìyẹn rúṣan ọlọ́run al-i'tikaf súnà nàbì sallallahu alaihi wasallam eléyìí tá a kan pamani tó dàbí ẹni wípé ó ti ń parẹ́ láwùjọ wa lẹ́nu ọ̀tọ̀ ní táwọn èèyàn fi rọ́pò rẹ̀ ní tọ́lọ̀ ọ̀rẹ́ wọn làwọn èèyàn fi rọ́pò rẹ̀ bí a lùà wọ́n lè lẹ́nu ọlọ́run kan ó ti wọlé alúà láti bí oṣù mẹ́fà báyìí kò jáde ó tilẹ̀kùn mọ́rí òun bẹ̀lọ́n kò sẹ́ni tó ń rálẹ̀ yẹn o èyí tó bá súnà anabi sallallahu sallam mu òun náà ni tó bá di ní oṣù ramadan ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn kéèyàn ó dúgbà dẹrù kéèyàn wá jókòó sínú mọ́lásí lẹ́ni tí yóò máa bẹ̀lọ́n lẹ́ni tí yóò máa kí wákàtí ẹ̀ẹ́dì pé ẹni bẹ́ẹ̀ gbogbo wákàtí márùn-ún rẹ̀ yóò kí lásìkò yóò sì kí ní jàmá àǹfààní yìí a ti rí inú àwọn ọmọ ìyá tó sọ wípé òun èérí òun kí níjàmá àfi àsìkò ìtìkàfù tó ń bá lọ ṣe ìtìkàfù torí pé omi tó ń gbé kò sí mọ́sálásí ńbẹ̀ òun máa ń òun òun máa ń dá kírun àbí kó òun sì kí inú ilé pẹ̀lú àwọn ọmọ àwọn sọ̀tọ́ bá di inú Ramadan òun ó dìgbà di ẹrù òun ó lọ mọ́sálásí tó ń bá ti wá dé mọ́lásí wọ́n kà á sùn báà ní òun kì í jàmá wọ́n kì í àyílà wọ́n kì í jàmá wọ́n kì í títí gbogbo tó wọ́n kì í wọ́n rì kì í jàmá. nínú àwọn àǹfààní èyí tó ń bẹ ní ìtìkáf lélẹ̀ ẹ̀rú san ọlọ́run ẹni tó ti wọlé sí ìtìkáf ẹ̀mí rẹ̀ yóò já kúrò ní gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀mí rẹ̀ ó fàsọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala in tí ó máa rò nǹkan tí ó forójú ọlọ́run subhanahu wa ta'ala òní yóò wà lẹ́mí ẹ̀ ìdí ni tó fi jẹ́ pé nínú àwọn àǹfààní ńláńlá eléyìí tí islam gbé kalẹ̀ fún wa ní oṣù ramadan yìí ẹ ká pàtàkì ẹ̀ ẹ ká mọrírì ẹ̀ táwa mùsùlùmí tá a bá mọrírì rẹ̀ eré tá à ń sá káàkiri lọ́dọ̀ ẹni tí ò lè gbára rẹ̀ tó ló ń fẹ́ gbà wá yóò mọ níwọ̀n kò tí ẹ̀ ní símọ́ni èyí tó fi ń sá kọ́dọ̀ ẹlòmíì tó bá tún wá sáré bẹ́ẹ̀ wọ́n á tún wọn iṣẹ́ míì fún tó yẹ pé iṣẹ́ yẹn gan ó ju kó wá ṣe é ti ká fún bí yẹn bá ṣe é ti ká fún ẹ̀yẹn rúṣin ọlọ́run ṣèbí inú mọ́sálásí lè yóò dùn sí kó lè àtẹ́gùn tó máa fẹ́ sí yàn mọ́sálásí yàtọ̀ sẹ́ni tó ṣe pé wọ́n wá ní kó lọ́mọ sun orí àpáta nínú òrùn kó ṣe bẹ́ẹ̀ fún orí seventy one days ẹ fi wéra wọn ọlọ́run ti sọ ní alukur'an gbogbo ntí aláìmọ̀kan ń ṣe aláìgbàgbọ́ ń ṣe àtanùdánù náà ni adúgbòlọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe wá ní ẹlẹ́sìn islam ẹ̀yin ẹrúsàn ọlọ́run àǹfààní ńlá òní ìtìkáàfù jẹ́ o fún gbogbo ẹnikẹ́ni tó bá ní ọlọ́run ọba bẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó ń jìrọ̀ ọbẹ̀ lọ síwájú ọlọ́run fún gbogbo ẹnikẹ́ni tó ní nǹkan kan tí ń dùn lẹ́mìí tó fẹ́ fi kojú ọlọ́run subhanahu wa ta'ala ní àsìkò ìtìkáf oníkàlùkù yóò kóra dúró nínú mọ́sálásí ọlọ́run wà á máa wò wọ́n pé àwọn ẹrú sí mi yìí wọ́n fi gbogbo tí wọ́n ń ṣe lẹ̀ wọ́n já ẹ̀mí wọn kúrò níbi ọ̀rọ̀ ilé ayé wọ́n wá dúró ti ọlọ́run subhanahu wa láàrin òdìdí ìjọ mẹ́wàá ìyẹn ẹrú ọlọ́run súnà yìí ó mà ti ń parẹ́ láwùjọ àwa mùsùlùmí tí kì í bá ṣe pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tọ́lọ́n tún yé tọ́lọ́n tún jí padà ẹ̀yin ẹ̀rú san ọlọ́run àwọn àdádálẹ̀ làwọn èèyàn fi rọ́pò súnmọ́ alẹ́ ẹ̀tìkáf gbogbo ẹnikẹ́ni tọ́lọ́n bá fún nígbà láàyè tọ́lọ́n sì fi ààyè lẹ̀ fún láti rí ẹ̀tìkáf ṣe àǹfààní ńláńlá wà ń bẹ̀ ó tó pọ̀ ó ń bẹ̀ nínú oṣù rọ̀mọ́dọ́nù àmọ́ ẹni tí ò bá láǹfààní bóyá látara iṣẹ́ àbí látara ìdí mi tí ò fi láǹfààní láti wá ní ìtìkáf kó náà mójútó mẹ́wàá kan yìí nínú ilé rẹ̀ kó má fi sùn òru mẹ́wàá kan yìí kó mú lọ́kùnkúndùn kó má fi wo tẹlifíṣàn ó rẹ̀ lómi ìjọba ti jí lóru oríṣiríṣi programu ni ó wò títí títí tásùmọ̀ òfìtó kì í ṣe gbogbo ẹ̀ náà lèèyàn máa ń wò mẹ́wàá kan yìí tó bá gbọ́ wá sí gbọmọ níwọ̀n fi àyè lẹ̀ fún àti bọ́lọ̀ nínú àwọn mẹ́wàá èyí tó kàn yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ oore inú Ramadan tí Ọlọ́run kó síbẹ̀ inú mẹ́wàá ìkànnì yìí òun ló wà kọ́lọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga kọ́mísà sílọ̀ nǹkan kọ̀ọ̀kan wa ẹ̀yàn rúsan ọlọ́run alẹ́yìn ti káf nígbà ìsàlàyé fún wa kì í sọ̀rọ̀ àyàn o ṣùgbọ́n fún ẹni tọ́lọ́ ń bá ṣe ní ọ̀rùn fún láàdá tó pọ̀ wà ń bẹ̀ ẹni tó bá yẹ pé ẹnu iṣẹ́ rẹ̀ kò fààyè lẹ̀ fún láti lè wá dúró nu mọ́tálásí tó wá fagídí wá sí ìtìkáf tó wà nu mọ́tálásí ìgbà tó parí ìtìkáf wọn bá dàdú lẹ́nu iṣẹ́ ọba wa ni à síbẹ̀ ìsọpọ̀tò àmọ́gbà òun bẹ lọ́wọ́ àgbéga nígbà tó ń wá sí ìtìkáf jẹ́ mẹ́wàá òun débi jẹ́ báyìí wọ́n dà ń dúró ni rárá o ìtìkáf kì í sọ̀rọ̀ ó ń bẹ fún ẹni tí ọlọ́run bá fún nígbà láàyè láti lè ṣe tó ti wà báyìí ẹni tó bá nígbà láàyè láti ṣe kò sí láì fi bẹ oore tó pọ̀ ó wà ń bẹ ṣùgbọ́n tí ò bá láǹfààní láti lè ṣe kóun náà sọ ọkàn rẹ̀ mọ́ ọlọ́run ní gbogbo mẹ́wàá tó kàn yìí tó bá wà nù lé lóru tó bá jí kó má fi gbogbo òru rẹ̀ sùn mọ́ anabi sallallahu alayhi wa alayhi wa sallam wọn tó bá ti di mẹ́wàá ìkànnì nínú oṣù ramadan wọn lànà bí wọn ṣe kí ni o ṣẹ́dàmì ìzárọ̀ ànábì ti dìde gírí yóò ti ṣòkòtò rẹ̀ yóò dìde yóò gbìyànjú yóò tún ṣe ju bí ṣe ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ láti bọ̀rọ̀ Ramadan lọ yóò tún jí àwọn ìyàwó rẹ̀ àwọn aráalé rẹ̀ kó gbogbo ó dìde kó ní kálukú máa jọ́sìn tuntun tẹ́lẹ̀ lọ nínú oṣù Ramadan ogún tó ti kọjá ìyẹn túmọ̀ sí pé ẹni tí ò láǹfààní láti lè wá gbóṣù ní mọ́sálásí nínú ilé rẹ náà mẹ́jọ pa sáyìn láti lè máa rántí ọlọ́run jí lóru jí àwọn ará ilé jí ẹbí kí ẹ fi àsìkò yìí kí ẹ fi máa bẹ ọlọ́run kí ẹ fi yan náfìlà kí ẹ fi máa rántí ọlọ́run torí pé èrè tó pọ̀ ó nínú mẹ́wàá èyí tó kàn yín bákan náà ẹlòmíì ò sí láǹfààní àti lè wá jókòó sí mọ́sálásí fún odidi ọjọ́ mẹ́wàá ó lè jẹ́ gbọ́jọ́ kan òun ló fi dúró bẹ́ẹ̀ ó lè jẹ́ wákàtí kan òun ló fi dúró òun náà ó gbà láadáa akálàsí láadáa rẹ̀ lè tó ẹni tó ṣe tọ́lọ́jọ́ mẹ́wàá ṣùgbọ́n bó ti wulẹ̀ kórí òun náà ó gbà láadáa nítorí pé àníyàn pé òun ṣe ìtìká láàrin ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ kan àmì láàrin wákàtí kan àbí wákàtí méjì abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ fún wa ní iṣẹ́ olóore ṣe ẹ̀yà rúṣin ọlọ́run ìdánpọ̀ ní ìtìkáf èyí ṣe nínú yàrá èèyàn inú mọ́ṣáláṣí èèyàn ti máa ń ṣe kódà mọ́ṣáláṣí èèyàn ti máa ń ṣe ó gbúdọ̀ jẹ́ mọ́ṣáláṣí tán ti máa ń kírun jímà nítorí wípé nǹkan kan ò gbúdọ̀ gbéyàn jáde téèyàn bá ń ṣe ìtìkáf irun jímà sì ni èyí ò fẹ́ kí náà fi sọ fún wa pé kákúbẹ̀ kan lọ sí ní mọ́sálásí jimá torí pé tá a bá fẹ́ kí jimá náà a ní ní bùkátà sí pé àṣẹ jáde a lè kí nínú mọ́sálásí ọ̀hún ìyàwó aisha radiyallahu anha tí wọ́n jẹ́ ìyàwó anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa wípé itikaf tẹ́ bá fẹ́ ṣe ẹ máa ṣe ní mọ́sálásí tí wọ́n ti máa ń kí ìrun jimá ẹni tọ́lọ̀ bá wá fún ìgbà láàyè tó ní owó lọ́wọ́ tọ́lọ̀ ń bò láṣìírí ọlọ́mọṣẹ́ sàlékún bíbà àṣírí ẹnì wa kéèyàn ó lọ ṣe umra àwọn tí wọ́n mọ pàtàkì kéèyàn ó ṣe ìtìkáàf ní kaaba kéèyàn ó ṣe ìtìkáàf ní mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n mọ pàtàkì ẹ̀ tẹ́sí lọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè sí ilé mẹ́wàá wọn ò ti lọ ìyẹn lè mọ pàtàkì ẹ̀ ọmọ lòun lọ́wọ́ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́sálásí gbàláyé arísìkẹ́ nìkan kan wa lílọ ṣe umra nínú oṣù ramadan pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ lọ ṣe ìtìkáf ní mọ́sálásí anabi sallallahu alaihi wasallam ní madina àti ní mọ́sálásí ọlọ́run tí ṣe kàábà téèyàn bá láǹfààní eléyìí nínú ramadan àbí kéèyàn lọ sí masjid al-aqsa ní jerusalem bóyá ilé aláǹfààní àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí láti lọ ṣe ìtìkáf ń bẹ̀ ládàá tí ó tún gbé pẹ́ẹ́lí ju èyí tá a ṣe níbi kìbìlọ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé a lè ṣe nípò míì yàtọ̀ sáwọn mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta yìí níbàámu sí èyí tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn tó pọ̀ nínú àwọn olùmẹ̀sìn látara àdé eléyìí ẹnjẹ́lẹ̀ bá bọ̀ láti rí ọdọọdún tí rọ̀mọ́dọ́n bá ti kú mẹ́wàá báyìí yóò ti lọ yóò ti wà ní kaaba yóò ti máa bẹ̀rẹ̀ gbogbo ohun tí ó máa kí inú kaaba ni ó ti máa kí gbogbo náfìlà gbogbo kíka kuraani gbogbo ìrántí ọlọ́run inú kaaba ni ó ti máa ṣe ìdí yẹn tá a fi sọ wípé ẹni tó lówó tí ò lẹ́sìn nǹkan ṣe ntó pọ̀ kò ṣe ṣùgbọ́n ntó lówó lọ́wọ́ tọ́lọ̀ ń sàánú ẹ̀tẹ́sì yìí yóò mọ owó yẹn lò yóò mọ bí ó ṣe lò ó tí ó fi lọ́wọ́ umrọ ní kaaba ní madina tọ́lọ́ ń sì mọ̀ wọn láti rí tọmọtọmọ tìyàwó tìyàwó àwọn olè wà lé mọ́ra tí wọn bá bèrè gbà adúlọ owó ìní wọn wá ná ihun tí wọn fẹ́ gbà ó ju owó yẹn lọ ìdí ni tó fi jẹ́ pé ọ̀kan náà àwọn olówó wa nílẹ̀ yorùbá ó ti dáhùn láyé ọlọ́run kó bá àforíjì wọ́n wá ń ṣàlàyé ìgbà ah, alájí ọdọọdún lẹ́mọ̀ wá sí múra ẹ tí ẹ sí olóhùn tí ń wá nìsín olóhùn tí lélógún ọdún òun ipa jẹ kí ló dé tẹ á múra kankan síbẹ̀ ọdún à oníṣẹ́ ìmọ̀ wípé ní táwọn fi ń jólówó náà ní táwọn bá ti sọ táwọn bá ti wá lọ́dún yìí lọ́dún tí ń bọ̀ kó tó dọ̀dún tí ń bọ̀ àwọn wá dúpẹ́ ìyẹn ọlọ́run ti ṣe báwa bá ti dúpẹ́ ìgbà àwọn ò tún béèrè mi àwọn tún wá nípa mi àwọn tún wá dúpẹ́ àwọn tún tọrọ mi sèyàn túmọ̀ sí wípé èyí tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì fi ń bí ara rẹ̀ láàmú owó tẹ́lòmíì ti ná lórí wàhálà ilé ayé ó ti ju oṣù fìlẹ̀ lọ sí múra lọ tó bá sì lọ múra lẹ́ẹ̀kan tó bẹ̀lọ́n tó ṣe ìtìkáf tó tàwáf lọ́pọ̀lọpọ̀ gbà láti bẹ̀lọ́n tọ́lọ́n fi hàn ṣe kò ń bẹ́ ọlọ́run ó ṣe ń tọ́ ń fẹ́ ń fún ọ yọ ibi tí wọ́n gan rò dé ẹ̀yin arúsàn ọlọ́run gbogbo àwọn àǹfààní yìí ó kún inú islam kọ́lọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga kó mọ̀ ṣe bọ̀ wá láṣìírí ẹ̀yin arúsàn ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìtìkáf ó ti nígbà tí èèyàn máa ń bẹ̀rẹ̀ irú àsìkò tá a wà yìí ẹni tó bá dà níyàn ìtìkáf tó fẹ́ ṣe tó pé yóò ti bẹ̀rẹ̀ látẹ̀yìn àsùnbà lẹ́nu torípa nàbíwá muhammad sallallahu alayhi wa sallam gbogbo àtànàbíwá fẹ́ ṣe ìtìkáf tó bá ti di pé Ramadan ó di mọ́kànlélógún tánábì bá ti kásùn bá àtàn báyìí yóò wá bẹ̀rẹ̀ ẹ̀ẹ́tìkáf kódà nínú sísí tánábì máa ń ṣe ànábì ó tún ara ṣe bíi tẹ́ǹtì aṣọ kan yóò ta sínú mọ́ṣáláṣí tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ẹ́tìkáf yóò wọnú tẹ́ǹtì tí òfin jẹ́ kótó nìkan bá wọn mọ́ṣáláṣí èèyàn lè máa rí àbí èèyàn máa bá ṣàròyé ìbẹ̀lẹ̀ ànábì wà tí ó ti máa ṣe kí ni o tí ó ti máa rántí ọlọ́run ẹ̀yin kó tún sàkólé kan ìtìkáf ẹni tó lọ́wọ́ ti fúru gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ tí ẹni tó yẹ pé gbogbo àwọn ọlọ́run rán mọ̀lẹ́ kà á sí ànábì tún wá mójútó ìtìkáf báwọn káwá bìrà wá léèrè tánàbí bá fi lè ṣe bẹ́ẹ̀ ó yẹ káwá gbìyànjú ká ṣe tó tó báyìí tó súnmọ́ Abdullahi jù bẹ́ẹ̀ lọ torí pé ànábì ọlọ́run ti fúru gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ tí ọlọ́run ti yọ́nú sí ẹnìkan ò ní wà lìjẹ́ náà tánàbí ò bá wọ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì ó tún wá dúró sí mọ́lá lásì ó tún máa bẹ̀ lọ sọtánà bí wàá fi ń bẹ lọ́n lójú méjèèjì báyìí àwa la ní bùkátà púpọ̀ síka bẹ lọ́n ọba lórí àlámọ̀rí ayé wa àti àlámọ̀rí alikiyama wa ìtìkáf ní tó ṣe pàtàkì ni fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá fún nígbà láàyè kódà àwọn èèyàn míì wọn agbálẹ̀ lẹ́nu iṣẹ́ wọn fi sásìkò ìtìkáf káwọn òfin lè rí i ṣe gbogbo ẹnikẹ́ni tọ́lọ́mbá ni kò lè rí i dábí ọgbọ́n bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́ ó mọ̀ dáa tó yàrá lè rí bẹ́ẹ̀ ṣe àmọ́ tó o bá rí i pé irú iṣẹ́ tó ń ṣe o ò lè kúrò mbẹ́ lọ́jọ́ kan ìtìkáfù sọ̀rọ̀ àyàn sunna ni bẹ́ẹ̀ bá lè ṣe kì í sọ̀rọ̀ àyàn ọlọ́run ti rí i pé o ò nígbà láàyè o ò lágbára láti lè ṣe nìyẹn tó bá wa lè wá sí mọ́sálásí inú ilé rẹ náà lóru mọ́sálásí àwọn kankan ń bẹ téèyàn bá ti ṣe ìtìkáàfù yẹn ti bàjẹ́ nù o kí ni àwọn nǹkan náà ẹni tó bá ń ṣe ìtìkáàfù kò lè ṣàdédé jáde kúrò ní mọ́sálásí lápèjúwe kọ́ pé àárẹ̀ nǹkan ń ṣèkó ma òun náà fẹ́ fẹ́ débẹ̀ wúrí ń bọ̀ ìtìkáàfù ti bàjẹ́ nù àyè jáde kúrò mbẹ ẹ ọ̀rẹ́ mi kan òun sì máa lọlé ọkọ lónìí kò ní dákì má débẹ̀ ó wà ní ìtìkáàfù wá jáde lọ ìtìkáàfù yẹn ti bàjẹ́ ni sòyìn túmọ̀ sí pé dáńpẹ́ ní ìtìkáàfù èyí sàdédé jáde ihun tó lè gbé èèyàn jáde yóò jẹ́ nǹkan túláàsì èèyàn fẹ́ tọ́lẹ́tì èèyàn fẹ́ gbọ̀nsẹ̀ ni èèyàn fẹ́ tọ̀ ni àbí èèyàn èèyàn olùkọ́ fẹ́ ra oúnjẹ téèyàn ò fi sínú ọ̀parí àbí ẹnìkan wá yẹn wá yẹn wá sàn jáde síwájú ta kò gbúdọ̀ jù bá náà lọ. eléyìí a gbúdọ̀ kíyèsí fún gbogbo àwa tá à ń ṣe ìtìkáàf èyí kan sàdédé kò fèrè pé mo fẹ́ sáré dé sàlẹ̀ ńbẹ̀ mo fẹ́ lọ wo ọ̀rẹ́ mi kọ́dà pé àdúgbò mi náà ní gbé la ẹni tí ń ṣe ìtìkáàf òkú tó bá ti ṣe ìtìkáàf ti bàtẹ́ nìyẹn bákan náà ẹni tó ń ṣe ìtìkáf ìyàwó rẹ̀ wá wá wá wá dìmọ́ ìyàwó ẹ̀ pẹ̀lú àníyàn àdùn ìtìkáf ti bàjẹ́ o ìtìkáf ó ti bàjẹ́ bó tilẹ̀ jẹ́ wípé ara ọkọ lè kan ara ìyàwó ẹ̀ lọ́n tó ń ṣe ìtìkáf mọ́kò gbọdọ̀ jẹ́ pá níyàn àdùn ló fi ṣe bóyá ó kí ni bóyá ó gbà kankan lọ́wọ́ rẹ̀ ni ìyẹn ò bá ìtìkáàfù jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pà níyàn ìmọ̀ ìtìmọ̀ fẹnukù lẹ́nu tó ti ṣe ìtìkáàfù lọ́wọ́ èyí ìyàwó ẹ̀ ìtìkáàfù ti bàjẹ́ tó o bá wá lè ṣèyìn fún ìyàwó tó o fẹ́ tí ìtìkáàfù rẹ bá bàjẹ́ bó wàá lálẹ́ tó wà wá àbí girlfriend tẹ̀tún tẹ̀sí ara yín òun ṣe ìtìkáàfù lọ́wọ́ ẹ̀tún ṣáàtì gbogbo àwọn nǹkan yẹn a máa ba ìtìkáàfù yóò ba ìtìkáàfù jẹ́ gbogbo àwọn tó bá fẹ́ ṣe ìtìkáàfù kọjá ẹ̀mí rẹ̀ pátápátá kúrò níbi gbogbo àwọn ìdààmú ilé ayé obìnrin tó ń ṣe itikaf tó bá rí nǹkan oṣù ló kúrò mbẹ́ o itikaf ẹ ti bàjẹ́ nìyẹn àbóbìnrin tí ń ṣe itikaf tó bá bímọ lásìkò tó ń ṣe itikaf yóò jáde kúrò mbẹ́ kò ní padà síbẹ̀ mọ́ itikaf ẹ ti bàjẹ́ irú èyí ọlọ́run ó fún lẹ́sàn-án àníyàn tó ní torí pé nǹkan ló ní kí nǹkan oṣù wá òun sì ló ní kọ́ mọ́ wá ṣùgbọ́n ẹni tó mọ̀ ọ́n mọ̀ tó ń lọ ń tẹ́sítì obìnrin tí ń sọ̀sọ́kúsọ pẹ̀lú obìnrin lẹ́ni tó wà ní itikaf itikaf ẹ ti bàjẹ́ kò ní gbalára àwọn akẹ́lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ wọ́n fẹ́ kí òun sí la wọ́n fẹ́ gbé lọ tẹ́ wọ́n fẹ́ gbé lọ kínní kan ẹni tó ń ṣe ìtìkáfù kò lè ráàyè jáde tó bá ti lè jáde ìtìkáfù ti bàjẹ́ bó wà lẹ́nu tó yẹ kó ń ṣe ìtìkáfù lọ́wọ́ bàbá tó bí lọ́mọ bá jáde láyé yóò jáde wọ́ta o ìkànnì ọ̀fọ̀wọ́ mọ́nu méjèèjì ìwé ní olùfọ́ yóò jáde tó bá ti jáde ọlọ́run ti rá nìyàn rẹ̀ ìtìkáfù ti wulẹ̀ kó o ti yóò gbalada òun lọ bọ̀ àṣírí bàbá òun yóò gbà ládàá lórí èèyàn náà ṣùgbọ́n kì í ti káàfù ibi tó bá dé ibi tó dúró sínú kọ́nà ọba kọ́ wọlé àtúbí rẹ̀ kí ó má ṣàyàn àwa lọ́wọ́ kó sì jẹ́ kí èròǹgbà wa kó jọ lérí bá a ṣe rò ó rahmatu ya arhamar rahimin. bákan náà yàwó Aisha radiyallahu anha wọn lẹ́yìn tó bá ń ṣe ìtìkáf ó gbọ́dọ̀ mọ́ fararo obìnrin ní ìfararo tí a dùn àbí ti ìfẹ́ ẹni tí ń ṣe ìtìkáf ó gbọ́dọ̀ mọ́ ọmọ bóbìnrin ṣàròyé nígbà tó ń ṣe ìtìkáàfù lọ́wọ́ wọ́n bá ti sinmi tán ó ti pàdé ara wọn níta àròyé bẹ̀rẹ̀ kódà kó ṣe ìyàwó ẹ̀ ẹ wàá ṣàròyé títí títí títí di bí aago mẹ́wàá lóyún tí mo bí mo ṣe wà ní ìtìkáàfù báyìí ẹ̀yà máa bá mi ṣe fàájì lẹ́kọ̀ọ́ kan báyìí ọmọ tó ń ṣe nìyẹn kí ló gbé wa mọ́tálásí ìbílẹ̀ ló fi lélẹ̀ ló fi wá síbi yìí tẹ́pẹ́rẹ́ ló fẹ́ ṣe nígbà bá parí lọ́mọ báyàwó rẹ̀ ṣe fàájì lé ṣùgbọ́n tó fi mú ọwọ́ mọ́tálásí ṣáàyè wà fàájì kankan ọlọ́run ló wá bákan náà ìyàwó Aisha radiyallahu anha wọ́n ni gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe ìtìkáf kó gbọ́dọ̀ jáde o àyàfi kó jẹ́ pé nǹkan tó ṣe pàtàkì òun ló gbé jáde ibadallah èèyàn rúsan ọlọ́run bẹ́ẹ̀ bá wá ń ṣe ìtìkáf lọ́wọ́ kò sí ní tó burú bẹ́ẹ̀ o kéèyàn ó túnra sí o ẹni tó ń ṣe itikaf tó bá wẹ̀ itikaf rẹ̀ ò bàjẹ́ o ẹni tó ń ṣe itikaf kó lè fọṣọ rẹ̀ itikaf rẹ̀ ò bàjẹ́ o kódà kó sasọ kó lo aṣọ ẹ̀ kò bá itikaf jẹ́ nítorí wípé ìyàwó Aisha radiyallahu anha kọ́lọ́mọba kó bá wà lónìí sọ wa wọ́n ní anabi sallallahu alayhi wa sallam tánàbí bá ń ṣe itikaf nígbà míì àwọn ni wọ́n bá nàbí ya irun orí anabi sallallahu alayhi wa sallam anabi sì wà ní ẹni tó ń ṣe itikaf lọ́wọ́ kí ni túmọ̀ eléyìí ilé anabi sallallahu alayhi wa sallam sí masalasi ẹnu ọ̀nà masalasi báyìí ọjà dé sí yàrá anabi sallallahu alayhi wa sallam bóyá anabi sọ̀rọ̀ sí masalasi báyìí sòyẹ́ tó mọ̀ pé anabi lè jókòó lẹ́gbẹ̀ẹ́ ẹnu ọ̀nà báyìí kọ́ máa ṣe é ti káàbù kí ìyàwó rẹ̀ wà nínú kánabi ìmọ̀ orí síbẹ̀ kó bá anabi yá irun ìyàwó Aisha ni anabi máa ń ṣe bẹ́ẹ̀. ẹ̀kọ́ wo la rí mú jáde ńbẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tá jáde ni wípé ẹ rí i pé ọwọ ìyàwó ànábì ó kan orí ànábì abẹ́ẹ̀kọ́ ìtìkáfù ló ṣe torí pé kì í o ló fi ń bá ànábì yà túmọ̀ sí pé ọwọ́ èèyàn lè ìyàwó èèyàn nígbà tí ṣe tí ò bá ti já so ilé ilẹ̀ wípé ẹlẹ́ẹ̀kejì ní ta ni wípé ya irun ó túmọ̀ sí pé ẹni tó bá ń ṣe itikaf ó lè túnra ṣe kò gbúdọ̀ ṣe kó torí pé wá ń ṣe itikaf wá jáde gbogbo ẹ̀mú ti wá ta kókó kí ló dé àwa ti wọlé fún bẹ́lọ̀ ni ntójọ tako kódà yóò tún tako kojú báyìí kódà àwọn tó ń forí ilẹ̀ ní kí gbogbo orí ó lè dọ̀tí kẹ́lẹ́ màpá ń sin lọ kò sí tó jọ bẹ́ẹ̀ èyí ó tún rẹ̀ yàn sí torí pé ọlọ́run bọba tó mọ́ ni ọlọ́run fẹ́ dọ̀tí ẹnìkan wá dé wá kan pọ̀ bí wèrè ẹni ọlọ́run ni ọbẹ̀ lọ́n débi wípé odidi ọdún kan ní òfin fún kára tàló bẹ́ẹ̀ fi yẹn jọ ànábì gan wẹ̀ ẹni tó lọ́run rẹ́sà yé gangan ó wẹ̀ kódà níta ànábì kórìíra jù láyé kéèyàn sọ pé nǹkan kan rùn lára ànábì sọlá ànábì kò rẹ̀ sọlá àlọ́ sọlá bá ànábì bá bá yàn lọ́wọ́ odidi ọ̀sẹ̀ kan pàfúùmù tó máa gbọ́ lọ́wọ́ rẹ̀ kò ní kúrò mẹ́ yànnú bá ànábì bọ̀ lọ́wọ́ lásán bá sọlá àlọ́ sọlá so n bò ń bolo ti wá rọ́bù tó ló fi jọ ànábì rárá ó fi jọ ànábì sallallahu alaihi wasallam ó fi jọra rẹ̀ àbí ọ̀bùn tó kọ́ láti lè yín mọ́sàfìtì rẹ̀ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam ẹni tí bá ń ṣe ìtìkáf kò sí tó ní kí èèyàn ó ṣe kíni o kò sí tó kí èèyàn ó mọ̀ tọ́ra sí nígbà tí èèyàn bá ń ṣe ìtìkáf. ẹ̀yin orísun ọlọ́run ó wá dọwọ́ gbogbo àwọn elétò mọ́sálásí nítorí pé níbi tí nǹkan dé láwùjọ wa lé ní ẹ̀ǹtìkáf bàbá fẹ́ ṣe ẹ̀ǹtìkáf mọ́sálásí mi ó lè jẹ́ pé wọ́n san bíi thirty thousand naira bóun fẹ́ lọ sí ẹ̀ǹtìkáf jama ẹni tí ọba ti wá ló lọ ṣé kò gbúdọ̀ sí ẹ̀ǹtìkáf irú mọ́sálásí mi tó yàn bá débẹ̀ tó ọba ti kó thirty thousand naira lọ́wọ́ kọ̀ọ̀kọ̀ rí lẹ́nu ní alimasadi lalila bó tilẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n gbẹ́tò mímọ́ sanwó kalẹ̀ tíyẹn bá fẹ́ ṣe ìtìkáf àwọn náà rí o n táwọn ń rò ní gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìtìkáf kò sáàyè fún kẹ́níkàlùkù máa dáná lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ bá ti dáwó owó yíyan náà ni wọ́n fi gba aláṣẹ tí ó máa dáná oúnjẹ fún yín kò ní ní ìdíkọ̀ ẹ̀yẹ tún ṣe àsìkò tọ́sẹ̀ lọ́mọ fi dáná yẹn ó lè concentrate lórí ìbáradà tí tó ń ṣe ìyẹn náà ń bẹ nínú tí àwọn yẹn gbà lérò tí wọ́n fi gbé kalẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n a pa kíyèsí ara wa sí kókó kan kí ni àkíyèsí ara wa òun òun náà ni wípé àdámọ́ ọmọnìyàn tá a bá ti ń gbé nǹkan kan kalẹ̀ tó bá ti ń yọ owó á máa ronú pé owó wo náà ni ọmọ wọ àpò mọ́sáàsì á tún fẹ́ máa ronú profit lórí ẹ̀ àníyàn ti bàjẹ́ o èyí kókó kan nìyẹn kókó ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tó fẹ́ ṣe itikaf tó wò rówó yẹn tó bá dé wò lè jáde ẹ̀mí rẹ̀ sì fẹ́ ṣe itikaf ní mọ́tàlásí tó bá ní gbogbo oúnjẹ tẹ́ ẹ ṣe yẹn òun èé jẹ́ ẹ̀ ṣe ń dómìt òun èé jẹ́ òun ti gbé gàrí àti kúkúrú òun lọ́wọ́ ẹ̀ka kí òun tó òun jẹ́jẹ́ báyìí òun rà máa manage òun nígbà fún òun lè wọ́ta ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ó tako ìlànà tánàbí gbé kalẹ̀ ọ̀rọ̀ itikaf ẹ jẹ́ ká kíyè sára bó tilẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ní káwọn yẹn dáwọ́ àwọn náà ní point ṣùgbọ́n ká máa ṣe níwọ̀ntúnwọ̀nsì ká sì máa kíyè sára nítorí wípé àwọn nǹkan yìí kò jẹ́ káwọn olówó wa kán fẹ́ mọ ojúṣe wọn èyí tá a fi máa ṣèyí a ṣe fẹ́ ká sọ pé lọ́dún yìí mọ́ṣáláṣí wa ó lè occupy èèyàn two hundred tá a bá fẹ́ ṣe ìtìká kóníkàlùkù fún kọ́ọ̀lẹ̀ tí two hundred bá ti pé o lè mọ sáàyè torí pé mọ́sálásí yóò ti kún tí wọ́n bá wá dé tó bá ti kún lọ síbò mí ká wá wo àwọn tó lọ ń bò láṣìírí láàrin wa ten days yẹn kóníkàlùkù ọmọdé kọ̀ọ̀kan èmi ò máa gbé ìsinmi èmi ò máa gbé sáré kò lè burú burú burú burú ká má èèyàn twenty nínú àwọn tó lọ ń bò láṣìírí ó lè má nídìí káwọn èèyàn sanwó kódà wa gan láti gba aláṣẹ tí ó máa ṣe àṣìlẹ fún ẹ wá wo ládàá téèyàn ó kódà bí wọ́n ráàyè jókòó ní tìka oúnjẹ rẹ ni wọ́n fi sínú wọ́n fi jẹ sá ìyẹn ní ká pé àwọn olówó wá sí ṣùgbọ́n ní ìsinmi tó ń lọ ó ti ń di pé twenty thousand twenty five thousand lẹ́sùn ṣe ìtìká ẹni tí ọ̀rọ̀ wa lówó lọ́wọ́ ń àwọn mọ́tàlásì kan sì ń bẹ full AC ní gbogbo bẹ̀ irú èyí wọ́n mọ̀ bí fifty thousand naira lẹ́sùn ṣe ìmúlẹ̀sìn tí mẹ̀kúnnù bá lóun fẹ́ wọn àwọn mọ́sálásí kìnìlẹ̀ yìí lè lọ mọ́sálásí olówó àwọn olówó sì tún máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n sì ti kíláàsì ara wọn àwọn mọ́sálásí yẹn làwọn olówó wà àwọn mẹ̀kúnnù wọ́n lọ wá bí abẹ́ igi kan àwọn ọmọ sì ti ká fún wọn bẹ́ẹ̀ gbogbo àwọn social classes yẹn Islam ọ̀fẹ́ yìí tó ń paniláyà lórí ọ̀rọ̀ itikaf kó mọ̀ wàá lọ ti pé ẹ̀ńtí ọ̀bá ti lówó lọ òun lè ṣe itikaf kí làwọn olówó wá ń wò ẹ̀yin tẹ́ lówó yẹn ẹ̀ sì fẹ́ kán gbé tó kalẹ̀ kẹ́ oúnjẹ kalẹ̀ wípé kẹ́ kẹ́ sanwó báwọn tí ó mọ̀ sí ládàlẹ́ tó máa gba ní orílẹ̀-èdè Qatar bẹ́ẹ̀ yẹn bá wo àsìkò Ramadan yìí n táwọn èèyàn kan gbé kalẹ̀ ń bẹ̀ individual tí wọ́n gbé kalẹ̀ ń bẹ̀ ni wípé àwọn èèyàn tí wọ́n ń wọ thirty thousand ni wọ́n wá ń ṣe ìtọ́ èèyàn tó lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgbà wọ́n wá ń ṣe ìfitá lọ́dọ̀ ẹ̀ ẹ̀rù kò bọ́yá àwọn èèyàn lọ yídì wọ́n ó tún wá gbé àwọn èèyàn lọ sínú ìgboro ká lọ́mọ invite àwọn èèyàn kan wá máa sínú kì í wá ṣe mùsùlùmí nìkan àtẹ̀ǹdí èsì mùsùlùmí náà kan wá máa jẹun kódà ẹlòmíì ti ń sọ nípa Islam nígbà ọjọ́ tán ó yí padà ó lóun wọ̀ mọ̀ pé Islam dára oúnjẹ tí ẹnìkọ̀ọ̀kan ó sì máa jẹ bábá sírò rẹ̀ sówó Nàìjíríà ń bì ó fẹ́ wọ́ fi five thousand naira oúnjẹ nìkọ̀ọ̀kan èèyàn thirty thousand ẹ wá wò fún odidi ọgbàjọ́ àwọn olówó wa lè ṣe ṣùgbọ́n tó yẹ kí wọ́n fi ṣe òun náà ń kó sínú sàárè náà tì mọ́lẹ̀ ńgbà bá wa tì mọ́lẹ̀ tó wa kú sí àwọn olówó kan làwọn eléyìí lọ́wọ́ kan tí wọ́n ń ṣe báwo bá tiẹ̀ lè ṣe yẹn thirty thousand ká sọ wípé insha allah ta'ala èèyàn fifty Ramadan ti ń bọ̀ àbí àsìkò iftar àsìkò táwọn èèyàn wà ní ti káfí pẹ̀lú ògùn ọlọ́run ẹ fún mi níjọ́ méjì ẹ fún mi ní iye òǹkà àwọn tó wà ń bẹ̀ máa gbé ijọ́ méjì tí wọ́n bá ráàyè ti èyí yóò dín àìráàyè bó ṣe ká máa ṣe nìyẹn kì í ṣe pé ká gbà mí torí ìyá yìí ti ká o ti parí náà nìyẹn wọn náà tún ronú àwọn iṣẹ́ olóore kan tó o lè ṣe tí yóò tiẹ̀ súnmọ́ àbí kò ṣe déédéé àìráàyè rẹ tó gbọ́dọ̀ bára yìí ò bá ṣe ó gbalada àníyàn ó tún gbalada iṣẹ́ olóore tó ṣeun ìdí ìyá tó jẹ́ pé mọ́tálásí wa ń bí àwọn èèyàn ń bèrè pẹ̀lú lásán ẹnìkan kan ò sanwó kankan innal masajida lillah ọlọ́run ló ní mọ́sálásí a sì ní kó ń kálukú gbóúnjẹ rẹ̀ kó gbé wa ṣùgbọ́n a nígbàgbọ́ pé iftaru tó parí pẹ̀lú ògùn ọlọ́run a mọ̀ tí kí a gbà wọ́n wà ní wọ́n jẹ ìsinmi wọ́n sì ṣe iftaru wọ́n ṣe ìsinú wọ́n sì jẹ sahur bi idhnillahi ta'ala so látara àdé eléyìí kò síbi tá a fẹ́ náwó yẹn sí ìwé lè lọ ìdí yẹn lọ dìpamọ́ sínú báǹkì yẹn ìwọ́kọ́ lóní o ìwọ kọ́ lóní o fi pamọ́ fáwọn tí o nà ní bọ́lọ̀ bá bẹ́ẹ̀ sàánú rẹ olórí gbà kó náà tọ́ba sì wú ọlọ́run wọ́n gbà lé atm ní òfin gbà tán ń bọ̀ bá lọ tán kọ́lọ̀ wọlé àtọ́gbọ̀lá kí ó ṣàánú wa ẹ̀yin orísun ọlọ́run ẹ̀yin ti káàf ìjọsìn tó tóbi ní fúntọ́lọ́mba sẹ́niwọ̀n fún abẹ́lẹ́wọ̀nba subhanahu wa ta'ala kọ́mọ́sà gba ìrìn wa kó gba àwẹ̀ wa kó gba ìbáàdà wa nínú oṣù àbọ̀wọ̀ tí a الحمد لله الذي جعل أفضل الليالي ليلة القدر وأودعها في العشر الأواخر في شهر رمضان رحمة لعباده المؤمنين الصائمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اعلموا أن الله تعالى إذا أراد بعبد خيرا وفقه إحياء ليلة القدر فما أعظم بركتها فما أعظم بركتها حيث ينزل الله تعالى فيها الملائكة من السماء إلى الأرض وينزلون ومعهم الخير والبركة ورحمة الرحمة والأمان ويتقدمهم روح الأمين جبريل عليه السلام إن من فضائل هذه الليلة عباد الله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 الشريفة أن يحل فيها السلام والأمان من أول تلك الليلة المباركة حتى الصباح وتقدير فيها الأمور العام للعام القادم تلك الأمور من الآجال والأرزاق والحوادث وغير ذلك تفصل من الله المحفوظ وتتلقى الملائكة الكتبة ليجري تنفيذها بأمر الله سبحانه وتعالى لقوله تعالى فيها يفرق كل أمر حكيم والعبادة فيها عباد الله خير من ألف شهر فيما سواء من الأوقات قال الله تعالى ليلة القدر خير من ألف شهر شهر ولقد جاء في البخاري ومسلم أن النبي صلى الله عليه وسلم قال من قام آه، ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه عباد الله تحروا ليلة القدر بطريق مشروع وإياكم ومحدثات الأمور لأن كل بدعة ضلالة وعن ابن عمر أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم أروا ليلة القدر في المنام في سبيل الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم أرى رؤياكم قد توطأت في السبع الأواخر فمن كان متحريا فليتحر فليتحرها في السبع الأواخر متفق عليه عباد الله وليس هناك دليل صريح صحيح على تعيين ليلة القدر في كل عام تنشيطا للعبادة في العشر الأواخر كلها ولذلك قال الحافظ ابن حجر الأسقلاني الثاني وقد اختلف في تعيينها على أربعين قولا في كتابه فتح الباري adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba tí ó ṣàánú wa púpọ̀ tó kẹ́ wa púpọ̀ nínú oṣù ramadan iyì èyí tó ń bẹ nínú oṣù ramadan òru rẹ̀ ní ọlọ́run ọba fi sí iyì ń bẹ lọ́sàn-án Ramadan ṣùgbọ́n bàbá ń bá rí iyì Ramadan òru inú Ramadan lọ́lọ́run fi sí òun náà ni òru Lailatul Qadr ọlọ́run bá fi òru alápọ̀nlé yìí ó fi sínú oṣù Ramadan ó ṣe ní ìkẹ́ àánú fún gbogbo mọ̀mọ́ tó jáláwẹ̀ mo jẹ́rìí bí ọ̀kan sọlọ ọlọ́run mo sì jẹ́rìí pàánù sallallahu alaihi òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹ̀yin ẹrú san ọlọ́run tí ọlọ́run bá bá gbèrò àti fi ẹrú rẹ̀ ṣe kòńgẹ́ dáadáa tọ́lọ́run bá gbèrò àti yọ́nú sí ẹrú ní ti pátápátá ọlọ́run ó fi ṣe kòńgẹ́ òru rẹ̀ láti lọ́kọ̀dẹ̀ abẹ́lẹ́wọ̀n bá nítorí rẹ̀ kó fi wá sí kòńgẹ́ òru náà òru yìí òru tó lálùbáríkà púpọ̀ ni òru tó ṣe pé gbogbo màláíkà ni wọ́n sọ̀kalẹ̀ sáyé níjọ́ náà ẹni tí ó lídìí wọn òun náà ni màláíkà Jibril aleyhi salatu wa salam òru yìí kò ṣẹlẹ̀ rí nínú gbogbo òru ayé òru láti kọdúrì gbogbo wọn ọlọ́run bó pàṣẹ fún ẹ bóyá ẹ máa lọ ayé ẹ máa sọ ẹ máa sọ kalẹ̀ kí ni nǹkan tọ́lọ́run ó nìkan wọn máa ṣe kí wọ́n máa kíyèsí ẹni tí ń bẹ lọ́hùn èyí tó ń sọ ọlọ́run ti gbà ọlọ́run ti gbà tiẹ̀ náà ọlọ́run ti fún ọ ó ti yọ ná okun ná kúrò lọ́rùn ó ti sọ ọdọ̀ máa lè jẹun náà ní tó ń pọ̀ láyà yẹn ọlọ́run ti mú kúrò bí ó ti fi fọkàn balẹ̀ ní tí wọ́n á máa sọ títí tílẹ̀ ó fi mọ́ ìdí tó fi jẹ́ pé òru alápọ̀lẹ́ yìí èèyàn gbúdọ̀ sàmójútó pé kò gbúdọ̀ bọ́ mọ̀yàn lọ́wọ́ ó náà ní wíwá àtọkọ yìí èèyàn rúṣin ọlọ́run tí wọ́n bá ní ẹnìkan wọ́n fẹ́ fún àwọn èèyàn ní wá wá mílíọ̀n ṣùgbọ́n láti aago mẹ́jọ alẹ́ sí aago méje àárọ̀ ní ọkọjá àwa mọ àsìkò tó lè kọjá o ṣùgbọ́n ibi ọ̀nà títí ìgòbámbì ibẹ̀ ni ó gbà kọjá àtàdóní ti ń bọ̀ kò ní sẹ́nìkan tí ó sọ wípé ẹ̀ tó bá ti di tó bá di twelve àwa ẹ̀ náà nǹkan sọ bẹ́ẹ̀ kí là ń ṣe lé ẹ̀já wa jókòó ṣé láago mẹ́jọ ni ó bẹ̀rẹ̀ àti aago mẹ́fà ó ti dúró kódà bó ṣe jọ lóṣooṣù kan one million àwọn yóò dúró torí pé àfojúrí owó àsìmọ́ value ẹ̀ òrùlé látòlù kọ́dì téèyàn bá ṣe kòǹgẹ́ rẹ̀ yẹn rúṣin ọlọ́run ó ju kan fún yẹn ní fifty billion lọ òru wa nìyí nínú ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn ọlọ́wà solóbi jẹ́ wípé àsìkò téèyàn gbọdọ̀ ṣeré rárá lọ́sàn-án àti lóru pàápàá jùlọ lóru ẹ̀ òun náà ni ọjọ́ mẹ́wàá yìí tó kàn nínú oṣù Ramadan yìí ẹ̀yin arúsàn ọlọ́run ojú yìí àlùbáríkà tó pọ̀ wá ń bẹ torí pé lóru yìí gan ni ọlọ́run sọ Al-Qur'ani kalẹ̀ láti lọ́hìn mahfuz ló sọ̀ka sánmọ̀lẹ́ ayé àti sánmọ̀lẹ́ ayé náà tí wọ́n mú wá fànàbí lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan fún odidi ọdún mẹ́tàlélógún òru Lailatul Qadr yìí òun ló ṣẹlẹ̀ ẹ̀yin arúsàn ọlọ́run òru yìí òru alálùbáríkà ni ìfọ̀kànbalẹ̀ yóò sọ̀kalẹ̀ sáyé níjọ́ náà àánú ọlọ́run àlàáfíà yóò sọ̀kalẹ̀ sáyé ní òru ọjọ́ náà títí tilẹ̀ òfin máa nínú òru yí ẹ̀yin ẹ̀rú sí ọlọ́run ní tó tún tóbi jù tí máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ṣẹ̀dá kọ̀ọ̀kan lọ́dún kan òru yẹn ni wọ́n dìkírì rẹ̀ ọlọ́run ó sọ fáwọn mọ̀lẹ́kà lágbájá ọmọ lágbájá lọ́dún dáadáa tí ó ṣẹlẹ̀ sí aburú tí ó ṣẹlẹ̀ sí ni ihun tí ó lè tọwọ́ rẹ̀ ó tẹ̀ lọ́dún òní èyí tí ó lè tọwọ́ rẹ̀ òní tẹ̀ lọ́dún òní ọlọ́run ó ṣètò ẹ̀ yókù láwọn mọ̀lẹ́kà lọ́wọ́ òru lọ́lá tó lè kọ́ tó o bá wá jẹ́ ni tó ṣe kò ń gbé òru gbogbo tó o bá ti ń tọrọ ọlọ́run ni ẹ máa sọ bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kódà kó kọ́lọ́run wò pé nǹkan báyìí mo fẹ́ ṣe fún ọlọ́run ni ọ̀ya ẹ̀fun bá náà ìdí yẹn ló jẹ́ pé òru tí èèyàn gbúdọ̀ pàdánù òru tí èèyàn gbúdọ̀ máa sojú kòkòrò láti máa mí sọ̀rọ̀ yẹn ni ìdí nìyí tọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ pàtàkì òru yẹn ẹlòmíì ó di gbádẹ́rù yọ̀wá jókòó mọ́sáàsì ṣèbí ọjọ́ mẹ́wàá kan wọ́n gbogbo bí ọba ṣe jẹ́ àsìkò bẹ̀rẹ̀ tí n bá fi gbọ́ ọjọ́ mẹ́wàá àti òkú adé òkú aláṣẹ tí mi súnlé ẹgbẹ́ aláṣẹ kò jókòó sí. ìdí nìyí tó fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam anabi gbé ìtìkáàfù kalẹ̀ nítorí kéèyàn ò lè fi kò jẹ ọ̀rọ̀ alálùbáríkà yìí. ẹ̀yàn rúṣin ọlọ́run kàràtọ́ yẹ ká mójútó eléyìí ṣe bí envelope làwọn èèyàn há káàkiri envelope lọ́lá tó kọ́ wọn ha ẹbí lóyún níjọ́ wọn yàrá tó kọjú nípa láti ti ní ah, on twenty one la mú ah, àwa ti mú o ẹ̀ bó láti yọ síra wọn ọ̀dẹ̀ ti ti lọ́sàn àwọn oṣù ti wà ní lálẹ́ ṣé nàhárù kọ́dúrì náà pè ní ṣèbí láyé òun náà pè nígbà tó ti jẹ́ pé ètò ìkówójọ òun làwọn èèyàn sọ́dà ẹ wá dúró oríire tó wà mẹ́ àwọn yóò wá dáwó àbí wọ́n tún lè kóòlù jáde kí wọ́n jó àwọn yàrá sàlátù wọn ó jó ó kọrin kálukú lọlé àsìkò tó yẹ ká jí lóògùn gbà wọ́n lọ bí sùn nígbà bá ti jó dídí aago mẹ́wàá kálukú padà lọ lónìí wọn lọ sùn ẹni tó mọ pàtàkì láti lè kọ́dọ̀rẹ̀ ìmọ̀ kó wá sí mọ́sálásí fún ọjọ́ mẹ́wàá àkóso ètì ká tí ò láǹfààní rẹ̀ ọjọ́ mẹ́wàá àkànyìn nílé rẹ̀ náà kò gbúdọ̀ fi sùn tọ́ba tiẹ̀ fẹ́ sùn ó yẹ pé wọ́n gba àsìkò díẹ̀ ni ó fi sùn tí ó jì láti lè máa fi rántí ọlọ́run àti láti lè fi sún ọlọ́run ẹ̀yin ẹrúsàn ọlọ́run òru yìí ọlọ́run ọba máa ń yanjú gbogbo àwọn àlámọ̀rí pátá lórí gbogbo ẹ̀dẹ́ ọlọ́run sọ ní al-Qur'an al-Karim ọlọ́run fiha yufraqu kullu amrin hakim gbogbo bá a ṣe fẹ́ kí nǹkan orí lọ́dún kan òru yẹn náà ni ọlọ́run ọba yóò declare lágbájá ọmọ alágbájá báyìí lágbájá ọmọ alágbájá báyìí àwa lè sọ kò sí lè ṣe ọlọ́run lè declare pé nǹkan báyìí ni ó ó sì sọ pé kò sẹ́ni tó ṣe kò ń gbé òru yẹn tó bá gbẹ̀ tó bá béèrè owó fún tọ́lọ̀ bá ti dájú sàánú rẹ tọ́lọ̀ bá sì mọ̀ pé tóun ti declare tó decree òun yẹn tọ́lọ̀ bá ti rí pé kò sí bóun ṣe fẹ́ kó rí nu ó sùn gbàgbé tó ní lè béèrè torí pọ́lọ́ wọn tó bá ti béèrè wọn fẹ́ fọ́ ṣùgbọ́n òun níran tí ó sùn gbàgbé ọlọ́run ọba mọ̀jà sùn gbàgbé rẹ kó sì fi wá sí kó ń bẹ gbogbo oṣù ayé Ramadan nìkan lélẹ́wà o ìdí yìí tó fi jẹ́ pé ẹni tó bá mọ pàtàkì Ramadan bíi kí gbogbo oṣù máa jẹ́ Ramadan oore tó pọ̀ wà ń bẹ̀ ẹ wá wọ ẹni tó lọ́nkọ́ láṣìírí tó wá lọ Kaaba ó dúró sí Kaaba tí ìdá yàtò kọ́dìrì tún wá bá a ní Kaaba ẹ wo oore tó pọ̀ ààyè ngan lásán ààyè gbígbàdúrà torí pé Kaaba ló ń wò wájú báyìí òru yẹn tún wá ṣe kòǹgẹ́ rẹ̀ náà ìdí nìyẹn tó jẹ́ pé tí wọ́n bá lò lọ wọ́n sì mọ nǹkan ìlú ìṣeré bó ti wù lẹ́kọ́ mọ́ wọ́n ti wà ń bẹ̀ báyìí tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ tí wọ́n máa tàwa tí wọ́n máa rántí ọlọ́run gbogbo àwọn nǹkan téèyàn fi wáyà tí wọ́n máa tọrọ àforíjì ọlọ́run bá kọ́mọ́sẹ̀ sàánú ẹ̀ kọ̀ọ̀kan wa. ẹ̀rọ̀sìn ọlọ́run nínú oṣù yìí pàápàá jùlọ ọjọ́ mẹ́wàá tó kàn yìí àlùbáríkà tó pọ̀ wà ń bẹ̀ òòrè tó pọ̀ wà ń bẹ̀ kóníkálukú wa kálékún mú iṣẹ́ olóore ju nínú oṣù Ramadan yìí lọ anabi sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ẹnikẹ́ni tó bá jíyan náfìlà lóru tó ṣe déédéé lailatul qadr gbogbo tí máa ń jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run foríjì ọlọ́run ó yọ ọ́ sí tí ó sì tún máa fi yan àgbà àní lágbájọ́ ọmọ lágbájá ó ti dẹni yọ torí kó ṣe kó gẹ́ òru alálùbáríkà yìí ìyẹn rúsan ọlọ́run ẹ jẹ́ kó ní kálukú wa kásàkúnlé kan òru alálùbáríkà yìí kọ́lọ́mọba kó fi wá òru ní láti lùkọ́ dìrì kò sẹ́ni tó lè sọ pàtó ọjọ́ tó jẹ́ o àwọn mi ò sọ pé lẹ́yìn lùkọ́ dìrì ìtọ́dún yìí twenty three òun ló bọ́ sí ta ló sọ fún yín bẹ́ẹ̀ ẹ̀họ́n tó kọ́ dìrì ọtí wa twenty seven òun ló bọ́ sí ta ló wí fún yín bẹ́ẹ̀ ànábì ni ẹ sá wá sí mẹ́wàá kan yìí anyone ló lè bọ́ sí pàápàá jùlọ àwọn nǹkan odd numbers tí méjì ò ṣe pé twenty one twenty three twenty five twenty seven twenty nine ẹ wá sí gbogbo bẹ̀ wọ́n ṣùgbọ́n ẹni tó bá mọ ní ṣe àti twenty o twenty one twenty two gbogbo ẹ̀ yóò sábọ̀ kan ìdí tó jẹ́ pé ọjọ́ mẹ́wàá tí ń bọ̀ yìí tá a ti wọ ní ẹ̀ báyìí tó ṣẹ́kù yìí ẹ jẹ́ ká mójútó dáadáa o kọ́lọ́mọba tí ọlá rẹ̀ ga kó fi wá sí kò dáadáa nínú oṣù Ramadan yìí bákan náà ẹni tí ó bá láǹfààní ìtìkáàfù ó gbìyànjú àti darapọ̀ láti ìtìkáàfù ẹni tí ó bá láǹfààní kó wá gbìyànjú àti ọmọ ẹ̀ṣẹ̀ àwọn ẹṣẹ́ olóore púpọ̀ òun la fi ṣàlàyé fún wa wípé èèyàn lè fínúfíndọ̀ wípé pẹ̀lú òkú ọlọ́run fún ọjọ́ kan gbogbo ẹni tí bá ń ṣe ìtìkáàfù tèmi ò láǹfààní àti wà ń bẹ̀ èèyàn mẹ́wàá ni ogún èèyàn ni pẹ̀lú òkú ọlọ́run ìsinu wọn àti sàárì wọn ládàá tí sì ń bẹ ń bẹ kò sẹ́ni tó lè sọ bọ́lá wọn bá tó wá sàánú rẹ kíjọ yẹn ó tún lọ sí déédéé ìjọ lọ́wọ́ tó kọ́dìrì kó tún so àdúgbò rẹ yẹn njọ tó bọ́ sílẹ̀ àtúkọ́ kọ́dìrì àjẹpẹ́ mẹ́wàá kan yìí ẹ jẹ́ ká gbìyànjú dáadáa tá a ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ẹja tún lékún nínú dáadáa yẹn ju ti àtẹ̀yìnwá lọ ẹni tó ní púpọ̀ kó ṣe púpọ̀ ẹni tó ní díẹ̀ kó ṣe díẹ̀ ẹni tí ò ní rárá kó fà níyàn gbogbo ẹ̀ lọ́wọ́ bá rí o ìbáradàlá ẹ̀yin ẹ̀rú sàn ọlọ́run ó ti kúrò lọ́hà ẹ̀fúkúrúkùn ẹ̀já máa rántí ọlọ́run ní gbogbo ọlọ́run máa rántí wa wáṣíkúrú wàhálà ní àmì ìyẹ̀sídìkùn ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ọ̀rọ̀ tó ń ṣe fún wa ọlọ́run máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run máa ti kó wa ń ṣe níṣẹ́ qumu ila salatikum yarhamkumullah.